ọlọ́run sì pé kẹ́yìn orí tẹ́ ẹ bá ṣe behind the camera táàrò kọ yín pé ẹ̀yin ni informant ọlọ́pàá sí kò lóore fún yín ṣé kò lóore fún yín ni. kí ló tì yín lọ bí kẹ́ rẹ̀ lórí social media kí ló tì yín lọ síbi kẹ́ ẹ mọ́ fún wa ní rìpọ́ọ̀tù bọ́rọ̀ ẹ̀sìn lọ lágọ̀ọ́ ọlọ́pàá títí tó fi dé ọgbà ẹ̀wọ̀n lórí social media very very dangerous. àáyà wo la lò lẹ́rìí àdíìsì wo la fi báàkì ẹ̀ sẹ́sìn wa máa ń tì wá lọ síbi ewu ni àbí máa ń lé wa kó ń bi ewu. ẹ̀sìn wa máa ń ní ká sọ́ra fẹ́wu ni nà ó. ẹ̀yin wò ó ọlọ́run ṣàánú wa wọ́n jà olè tí a mú bàbá wálé tẹ́mání gbogbo yóò yá ẹ̀dọ̀bálẹ̀ ẹ̀dójúbolẹ̀ tẹ́nìkan wa dọ́gbọ́n ọdọ́gbọ́n gbérí sókè ojú òun àtolé ń wá ṣe mẹ́rin kí ni máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn ti dànù ni ọ̀fẹ́ dá wa mọ̀ kó wọ́n sọ pé lágbájá ni wọn ò ní jí ó kù ń òun ni wọ́n dàpa síbẹ̀. Si láwọn tó ga sí pé wọ́n ti bá èṣù múlẹ̀ tí wọ́n ti gbé sìgìdì mì tí wọ́n ti mì sìgìdì. ẹ̀sìn wa dáàbò bò wá ní gbogbo ọ̀nà ohun tó bá tiẹ̀ jẹ́ má sì rí ẹ má tu ẹ̀ lẹ́gbàgádáràn ẹ̀ ó mutí ẹ̀ ó ṣe sìnà ẹ̀ ó jalè e tí náà wo fẹ́ ẹni tí ó ní abala ìwà burúkú tí ń bẹ ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ ọmọ ànábì ádámà ẹ̀yìn ẹ̀wù wọ́n ní tí ẹnìkan bá rẹ̀ nìkan ń bá ẹnìkan sùn wọ́n nìkan ò lè sọ ká òun ni ó ṣẹ̀ wáyàn mẹ́ta kúnra yóò ṣẹ̀ wá wọn lọ pé lágbájá ẹ máa bọ̀ o ta ló wà nílé o ẹ máa bọ̀ o ẹ wá wo fíìmù o táwọn síbí bá ti túká kí kó tó ríyàn mẹ́rin kò tún gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́. ẹ má jẹ́ kó ká wa láàájú bọ́lọ́run ṣe gbé kalẹ̀ lọ. àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Eh, ìṣẹ̀lẹ̀ kì í ṣẹlẹ̀ káyọ̀ pẹ́ mọ́ yọ ọ́lẹ̀ ṣe bí a tiẹ̀ mọ ẹni tí ó fẹ́ yàn jẹ báyìí ṣe bá a mọ̀ ẹni tó lọ àtìmọ́lé bọ́pẹ́ bóyá yọ̀mọ̀ jáde bọ́pẹ́ bóyá yóò mọ̀ jáde kúrò látìmọ́lé bẹ́ẹ̀ ló sì láwọn tiẹ̀ náà ṣe lórílẹ̀‐èdè yìí orílẹ̀-èdè tí wọ́n ti pa minister of justice tí ò sí justice lórí ẹ̀ minister minister of justice Bọ́lá Ìgè ṣèbí ẹ̀pá ni justice ìdá tí wọ́n ṣe fún tẹ́ máa fi lè pa minister of justice tẹ́yìn wá ń béèrè fún justice wọ́n ti pa minister of justice ẹ̀yìn wá ń béèrè fún justice níbo lẹ́ẹ̀tì rí justice yẹn níbo lẹ́ẹ̀tì rí. àní abẹ́rù kú torí pé a kù ṣùgbọ́n lórí n tó ṣẹlẹ̀ yìí ìtú àṣírí ọ̀daràn ló bí ìtú àṣírí ọ̀daràn ló bí. báàbà ṣiṣẹ́ olóore gan báàbà ṣiṣẹ́ olóore gan ohun tẹ̀sìn rẹkọmẹ́ndì ni pé ká ṣe ní bòńkẹ́lẹ́ ká má jẹ́ ká yóò mọ̀ fáwa la wà ń bẹ̀. tọ́ ọ bá sì fẹ́ ṣe hàn lọ wu ọkàn ẹ wò dáadáa lọ yí ọkàn ẹ wò dáadáa kọ́ má gà sí pé ṣèkárí mi ti fẹ́ yíwọ̀ ọ́ iṣẹ́ rẹ nu o iṣẹ́ rẹ nìyẹn o tó jẹ́sẹ́ rẹ tó yanjú mò ń gbọ́ lórí social media lánàá lẹ́nu àáfàá kan wọ́n ní ẹnìkan gbé ten million naira sílẹ̀ fún ètò kan fún àáfàá kan wọ́n ló sì sọ pé ẹ má dàkọ̀ òun ten million naira o si na-eme dakọ ọnwụ ihe si daada onye ama dakọ ọnwụ Enikan wa saburu ọwa ń dakọ rẹ ọwa ní ni ní yọrí sí wàhálà ìyẹn sonsonu ó ń tàn ti wá sonsonu ẹ̀sìn wa. Sonso ó ní tá a bá fẹ́ ṣe dáadáa ṣẹ́ ká ṣe é bòńkẹ́lẹ́ lólóore jùlọ. ẹ̀sìn wa ó tún wá sọ wípé tá a bá rẹ ti ń ṣaburú káàbò láṣìírí káàbò ní àṣírí ní ọjọ́ kẹnìkan wá bá Umar Umar ọmọ Khattab radiyallahu anhu pé òun rẹ nìkan ti mu ọtí Umar wá bi léèrè wípé òun rẹ nìkan ti mu ọtí ń gbọ́dọ̀ rí àwọn ní nínú ọgbà alé ẹ̀ nínà náà wọ́n láwọn jọ jẹ́ níbọ̀ ni ìwọ wá ọwọ́nú ọgbà alé ẹ̀ ni ọlọ́run kan nàgà báyìí ló ń bá rí ẹ ọ̀nàgà ló bá rí òkè ẹ bá ń dàdọ̀ balẹ̀ ọlọ́wọ́ jẹ ìyà wọ́n fọ ọlọ́tí ilẹ̀ wọ́n fi ọlọ́tí wọ́n fi ilẹ̀ so ẹ̀sìn wásà máa ń sọ wípé mọ́tọ̀ pínpín. má jẹ́ tí ọmọ wá sí rí àwọn èèyàn má mọ̀ tó àṣírí àwọn èèyàn ẹ̀sìn wa ẹ̀sìn bíbú àṣírí ni ló sì fi já sí wípé ọlọ́run ọba kì í tètè mú alábòsí inna Allaha la yumlil zalimin hatta idha akhadhahu lam yuflitu nínú àdìsí Bukhari tàbí Muslim dájúdájú ọlọ́run ọba ìmọ̀ lu alábòsí lára ni iná lọ lára títí bóyá yóò túbá àbí ò ní túbá tí ọba ti wá túbá tálọ̀ bá ti wá gbámú kò wá ní filẹ̀ mọ́ tọ́lọ̀ bá fi lè mọ́ lọ alábòsí lára tí ìwọ wá lọ rí alábòsí tọ́ ọ lọ lára <laughs> tọ́ wá fẹ̀ díẹ̀ síta yàn ó léwu ó léwu o. ó léwu nígbà tá àáfàá ń sọ̀rọ̀ lánàá àfáà ní òun padà rí lọ́ọ̀yà nínú àwọn tó ń mọ̀ ọjọ́ kọ́kọ́ wọn balẹ̀ tí ọba lọ jẹ́ àwọn tó mọ̀ ń kọ́ rárá ó ní wọn ò jẹ́ òun ó pé èèyàn kankan síbi àjọ wà Nàìjíríà ni. ẹ mọ bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn lókè ọ̀yà lónìí ni wọ́n ń gbé àwọn èèyàn lọ tó jẹ́ pé owó ní fi ń gbà wọ́n lẹ̀ ìjọba ò rí nǹkan kan ṣe sí i wọ́n ń gbé àwọn èèyàn on daily basis lónìí olónìí tábà tó gbọ́ ìròyìn ogbẹnu tán wọ́n tún ti gbé àwọn kan lọ wọ́n sì mọ demand fún fifty million hundred million two hundred million of naira. níbo ni justice yẹn wà níbo ni justice wà àní láti ìgbà tán ti pa minister of justice ni justice ti kú nàìjíríà ara mi pé justice ti kú ní nàìjíríà òun náà ni bí kidnappers arm robbers boko haram bí gbogbo wọn ṣe pọ̀ ọwọ́ àlegẹ́ nítorí ọlọ́run lẹ́ni wá fi sọ̀rọ̀ oníjìbìtì kọ́ máa sọ fáyé wípé iṣẹ́ tó ń ṣe fáwọn ọlọ́pàá ó yẹ kó fún un láwọ̀ọ́dù imagine that statement iṣẹ́ wo ló ṣe àwọn èèyàn ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́pàá ò fún wọn láwọ̀ọ́dù beside àfáàníwọ́ tó yẹ kó o mú kú tó wá sí i. kọ́ ọmọ kọ́ àwọn èèyàn ní ọha ọ̀há kùránì sórí kọ́ ọmọ kọ́ wọn kọ́ ọmọ ṣe tàfíìsìlù kùránì kọ́ ọmọ kọ́ wọn ládìísì kọ́ ọmọ ọrọ wọn ní ti á dé bí ọrọ ẹnìkan lu jibiti. ẹ́ tí ó di wàhálà sí ń lọ́rùn pàálẹ̀ kìíní pàálẹ̀ kejì tójú wọn ọ̀bà fọ́ níjọ́ òní ẹni wọ́n kọ́ ọlọ́pàá wá bá yín lé ẹni ṣùgbọ́n lọ́n kó yín yọ wọ́n tún wá tóra mú wọ́n tún tóra mú wọ́n tún wá wá lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kejì wàá lòdì sọ àtàyànyàn yìí kí ló garanti pé wọn ò ní wá lẹ́ẹ̀kẹta. jagunlabi sibisi sì ń bẹ níbi tí wọ́n fi pamọ́ sí. ǹjẹ́ jagunlabi yìí ǹjọ́ túbá ǹjọ́ mọ̀ pé òun jìyà ẹ̀ṣẹ̀ ń ǹjẹ́ ò ní ní ẹni wa ìlọ́kàn. àwọn ìbéèrè tó yẹ kó mọ wáyé nìyẹn. alẹ́ sì ń wáṣẹ́ ẹ̀sìn wo ò fi ibì kankan fara mọ́ ká jẹ́ ẹni tí ó mọ tú àṣírí àwọn èèyàn ẹ̀sìn wo fara mọ́ gbójú kúò ń bẹ̀ ni gbójú kúò ń bẹ̀ mọ́ bá tiẹ̀ lọ táwọn ẹni rẹ bá débi táwọn ẹni bí wà tí wọ́n sọ̀sọ́kú sọ. So yóò gbójú kúrò ń bẹ̀ tẹ́ bá tún sọ ìsọkúsọ yẹn sí yóò ní sàlámà àlàáfíà kọ́mọ bá yín kọ́lọ̀ ń fún yín lálàáfíà tí mo bá tiẹ̀ lọ. agbárí tí kùránì ń bẹ́ ń bẹ̀ ní tó ní ṣe ọ̀pọ̀ ju ọ̀rọ̀ pẹ́nìkan gbẹ́nìkan lọ. àwọn tí ń ṣiṣẹ́ ínfọ́màtì gan fún ọlọ́pàá kí ni máa gbẹ̀yìn wọn kí ló máa gbẹ̀yìn wọn. sọlọ́pàá nàìjíríà nìyàn gbẹ̀mílé tó bá wọn pé ẹ mọ̀ gbọ́rí ìmọ̀ bá ń ṣiṣẹ́ yín iṣẹ́ wo ni wọ́n yàn iṣẹ́ wo ni wọ́n rán ọ. wáàsí ń bẹ ńlẹ̀ ẹ̀rí ṣe mọ́ ẹ̀kọ́ ọmọ ń bẹ ńlẹ̀ ẹ̀kọ́ àwọn èèyàn mọ́ ẹ̀ lágbájá ẹ̀ ọlọ́pàá mú ẹ̀ wọ́n pankọ́ọ̀fù sí lọ́wọ́ ẹ̀ ó mu gàárì ẹ̀ ó jẹ́pà ẹ̀ ó sá ẹ̀ ó sá káàkiri mo dé dábò ẹ̀ mo dábò ẹ̀ mo dábò ẹ̀ eléyìí èṣe mọ́nájà àwọn sálàf ẹni ká lọ́mọ mú ẹ̀rí wá ẹ̀rí lórí pẹ́ ń ṣe updating sẹ́rí òtí wá fi rẹ̀ hàn báyìí bọ́bọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí wọn ò rù ọ́ lọ sódà àwọn tí wọ́n ń sọ pé kíní kan justice kíní kan justice ń bí wọ́n ṣe máa wí nu tí Jésù èdè justice tí wọ́n ti padà nù bí wọ́n ṣe máa wí lọ nìyẹn nísìn ẹ wo arákùnrin tó ń pè ní Timothy Timothy tí a gbọ́ pé bóyá ó kú ni tàbí wọ́n gbẹ̀mí ẹ̀ ètò ìrìnlẹ̀ ni pé wọ́n gbẹ̀mí ẹ̀ sí òtẹ́ẹ̀lì kan ẹ wo dírámà tí ń ṣẹlẹ̀ lórí ẹ̀ ẹ wo dírámà tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ àní wọ́n ti pa justice tipẹ́tipẹ́ látìgbà tí wọ́n ti pa minister of justice ni wọ́n ti pa justice in Nàìjíríà endsars tẹ́ ẹ ṣe lọ kéèsì Lẹ́kì justice ìbẹ̀dà justice ìbẹ̀dà ọmọ ìyá mi hmm, tí tí n bá fún ọ lówó má gbà o àmọ́ tí n bá fún ọ lámọ̀ràn ó yẹ kó o mọ̀ wípé bí òjòjọ́ kan lọ àgbà lọ́wọ́ rẹ̀ a mọ ìlú yìí ìlú kan ni tó ga sí pé zọ́ọ́límù ahálùhà mẹjọ́rítì àwọn tí ń bẹ ń lùi alábòsí ni wọ́n mẹjọ́rítì àwọn tí ń bẹ ń lùi alábòsí ni wọ́n. wọ́n ti gbé ẹlòmíì lọ báwọn wọ́n ti gbé ẹlòmíì lọ báwọn tí wọ́n gbúrú ẹ̀ mọ́ àwọn èèyàn pariwo pariwo pariwo pariwo náà ni ẹ̀ ní rí mọ́ kò sí ní tẹ́ fẹ́ ṣe sí ìdágọ́dọ̀run pọ̀tù oníyàwó ọlọ́mọ oníyà oníbàbá ọláwọn tó sì ń wúlò fún ọláwọn tó ń wúlò fún ẹ jẹ́ kí n mú àdìsí bíi méjì wá tẹ́ẹ̀fì mọ̀ pé iṣẹ́ ká mọ̀ tàṣírí àwọn èèyàn kì í ṣiṣẹ́ rẹ̀ kì í ṣiṣẹ́ rí rárá àtọ́ àdìsí Abu Bariza al-Aslami ó wà nínú Abu Dawud kí Allah yọ́nú sí i anabi sallallahu alayhi wa sallam sọ pé ya ma'ashara man amana bilisani mo pe èyí tó ga sí pé orí ahọ́n yín lẹ ti gbàgbọ́ orí ahọ́n yín nígbàgbọ́ yín wà kò dénú ọkàn yín wàlám yẹ́dùkúlù ìmánì kọlbàù ìmánì ò wọnú ọkàn yín ẹnu ẹnu dùn rò fọ́ niyín ẹnu dùn rò fọ́ niyín ẹ lè tìyàn pa máa ń so à rẹ máa ń so à rẹ ẹ sì ní yọjú ẹ̀ ní yọjú. Ànábì ní látàgìtábù alimuslimin ẹ má máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí lẹ́yìn mọ́ ẹ má sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn mọ́ ìsọ̀rọ̀ ẹ̀yìn ni kẹ́nìkan hùwà àbàjẹ́ ká sọ di updating tàbá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ nínú wáàsí náà tí bìí na á mú wá ní mú wá ẹnìkan ó sì ń fi okò àwọn èèyàn ó fi ń gbà àwọn èèyàn lọ túbà o lọ túbà o ìwà tó ń wù yìí ìwà ọ̀ràn ni o ikú ò gbọ́dọ̀ ka ọmọ o. ọwọ́ ìjọba ò gbọ́dọ̀ tẹ̀ o ẹnìkan lápè àní dákọ pé kinní kan gbá kan kòkò sáàsù kan táwọn afa bá fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ tí òfin ní digbí bá tọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ àmọ́ tó bá ti di updating tá à ń dáko onítọ̀hún tá a wá ń sọ ní step by step ìgbà tó wà níbi báyìí àwa tá a lọ bá rèé ìgbà tó wà ń bi báyìí àwọn kan la kọ́kọ́ yọjú sí àwa kan dúró sí kọ́nà kan ṣe wáàsí nìyẹn ìyẹn ṣe wáàsí mọ́. wàlá tẹ̀tẹ̀bìrún awratihim ẹ má tẹ̀lé òhù àwọn èèyàn mọ́ ẹ má lẹ fẹ́ yẹ̀dí wọn wò mọ́ sọ́ọ́rí ẹni tí bá máa ń tẹ̀lé ìhòòhò àwọn èèyàn tí máa ń tọpasẹ̀ ìhòòhò àwọn èèyàn ó sàfẹ́ tú wọn láṣìírí ní yẹtìbá wà tẹ̀lé láti aláwọ̀ tẹ̀lé tiẹ̀ náà wà tọpasẹ̀ ìhòòhò tiẹ̀ wà ẹni tọ́lọ́ ha yẹ̀dọ́hàhù fi ìbá ìtì ọlọ́wọ́ fi sẹ̀sìn inú ilé rẹ̀ láti ilé ni ó ti sẹ̀sìn wá láti ilé rẹ̀ báyìí ni ó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ wọn. ẹ lè pe ajá lọ́bọ̀ fáwà iṣẹ́ tí ò bá yẹ àṣẹ jẹ́ ilẹ̀ ẹ̀jẹ̀ á fi ilẹ̀. sọrí ìwọ tó kàkúsẹ ládá tó ń dáwó èmi ń fàsìkò yìí sọ fún ọ pé kì í ṣiṣẹ́ ládá ó ní mo ti kà bọ́ta fún ọ yìí kì í ṣiṣẹ́ ládá kádóńdó pé a máa tú àṣírí àwọn èèyàn a máa tú àṣírí ọ̀daràn ẹ wo kọ́lá wọlé ọláwuyì ẹ wo fòrò tó bá kó tó kú ò láyé lórí iṣẹ́ ìtàṣírí ìtàṣírí ìtàṣírí. ọlọ́run ọba ò fara mọ́ ká máa tàṣírí ara wa tí aláọ̀gán bá fẹ́ mú alábòsí ìmọ̀jọ́ pẹ́ kó tó mú ẹ̀yìn wa ń kánjú mú un. ewa kà yẹn kún ara ṣe dá wà. ọjọ́ wo lànà ìdìbọ́ sórí mímbàárì tó sọ báwọn. ní ọjọ́ kan ọ̀rọ̀ ẹrú kan tí Aisha fẹ́ ra lẹ̀ kú olóko ẹrú táwọn ọ̀gá ìwà ń sọ wípé ìwọ ló sanwó ṣùgbọ́n fún anabi sallallahu alayhi wa sallam anabi mọ ẹrú yẹn ó sì mọ àwọn ọ̀gá rẹ̀ ok yìí tí wọ́n sì ṣe yẹn májẹ̀mú tẹ́ fẹ́ ṣe yẹn májẹ̀mú ọ̀ràn ni anabi sì borí mímbàrí kò sọ pé kí ló rọ́ọ̀lù ọ̀gá alágbájá tó ń dá májẹ̀mú tí ò sínú tírà ọlọ́run ó kàn sọ pé má bàa lu àkèwà mi màbálù àkèwàmíìn àbí màbálù káwòmíìn kí ló kí ló kọlu àwọn ìjọ kan náà kí ló mú àwọn èèyàn kan náà yẹsẹ̀rì túùnà tí wọ́n ń gbé àwọn májẹ̀mú kalẹ̀ àwọn májẹ̀mú tó ga sí pé kò sínú tírà ọlọ́run. bánàbí wa ṣe máa ń ṣe ìrìṣáàdù nìyẹn ká ṣẹ̀ sọ pé ẹnìkan wà tí ò dáa. nítorí náà kò sí nínú súnà tá a là ń ṣe láti máa fi súnà wa tú àṣírí oníjìbìtì àṣírí ọ̀mùtí àṣírí oníṣìnà àṣírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nínú dáwà sàlàfíà kò sí nínú dáwà àsàlàfíà ìpìlẹ̀ ni pé ka bu siri ọ̀daràn ìpìlẹ̀ nìyẹn. kódà tí ọ̀daràn bá tún wáá bá nàbí pé òun dáràn ànàbí tó máa jíjú ni ìmá kọ etí ìmá gbé ojú tiẹ̀ kó bẹ́ẹ̀ ni ẹnìkan wáá bá nàbí ìjọ kan sallallahu ó ní wà ànàbí ó ní ànàbí sì yà ó tún wá bọ́ síwájú ànábì ó tún ní àní mo ṣe sìnàṣẹ́ sìdájọ́ ọlọ́run fún mi ànábì tún kọjú báyìí. ẹ mọ tí ń pè lọ́ràn ni. nǹkan tá a mọ̀ yàgò fún ni nǹkan tá a mọ̀ bìlà fún ni kì í wá sí káwá láàmú discọ́sì ọ̀ràn kì í ma káwa láàmọ̀ discuss ọ̀ràn tí àwọn kan dá kódà àdìsí kan bẹ tó sọ wípé ẹni tó bá máa ń discuss ọ̀ràn àwọn èèyàn ọlọ́run ó sọ ọ̀daràn yẹn di ẹni rẹ yóò wá sọ̀wọ́ dẹni bí irú ọ̀ràn tẹ́ni yẹn máa dá ìwọ náà wà dáa. bó tilẹ̀ jẹ́ pé àwọn àáfàá sọ pé àdìsí yẹn lẹ ṣùgbọ́n gbogbo àwọn àáfàá yẹn gbà wípé nínú àdánwò tó lọ́ máa ń fi dán táṣìírí táṣìírí wò òun náà ni pé òun náà ó padà fọ́ọ̀lù sínú ọ̀ràn yẹn. ó máa padà fọ́ọ̀lù sínú ọ̀ràn yẹn kí wá là ń gbé kí là ń gbé tá à ń gbin kódà tí ẹnìkan bá tú àṣírí ẹ síta bóyá ó ti kọ́ ọmọ bí ìwà burúkú kan ìwà burúkú kan rí ó ti kọ́ ọmọ bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ lọ́ba ní ìwọ wo ìwọ wo ọba tú àṣírí ẹ síta ẹ̀sìn sọ pé tíwọ náà bá máa àṣírí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tú. wàyí ní imúrùhún ṣàtàmàkà wà àyàràkà bímọ ìyá àlàmùfíkà fàlàtù àyírùhù bímọ tá àlàmùfíyì fa ìnàmẹ wà bá lùdá àlìkàlì. tí ẹnìkan tó bá bú ọ tó yàkàyàkà rẹ̀ ń ta tó tó àṣírí rẹ̀ tó sọ̀rọ̀ aburú tó ṣe níta torí pé láǹfààní àti mọ̀ ìwọ náà sì mọ aburú tó náà ṣe ẹ̀sìn ní ìwọ gbọ́dọ̀ sọ wípé ìwọ náà ṣe báyìí ìwọ náà ṣe báyìí so orí n tó fọ ẹnu ara rẹ̀ pé yẹn yọ padà rí la fi sọ wípé àwọn onísùnà a gbọ́dọ̀ wà very very careful a gbọ́dọ̀ wà very very careful very very careful ìjọ onísúná wa kò ń jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ni kì ṣe mímọ̀ ṣe wa kì í ṣe mímọ̀ ṣe wa o àánú ni látọ̀dọ̀ ọlọ́run ká má wàá gbàgbé pé ọkàn wa ó ń bẹ láàrin ìka méjì ọba àjọkẹ́ ayé ó sì máa ń yí ibi tó bá wù ú ló mọ́ mú kànẹ́bì mọ́ sọ wípé yá mùkọ́líbalẹ̀ kùlúùb sábẹ̀tì kùlúùbà náà alátọ̀ átìkà olúwa tí máa yí ọkàn ẹ̀dá padà síbi tó bá wù ú dákun fi ọkàn tiwa rinlẹ̀ sórí ìtẹ̀láṣẹ rẹ̀ ajó súnà lónìí ajó níwàre lónìí kò garanti ọ̀la àbẹ̀lọ́n lórí ọ̀la ni therefore àwọn tí wọ́n èso súnà lónìí àwọn tí wọ́n jẹ́ oníwà burúkú lónìí ẹ jẹ́ àmọ́ mánà tá a máa fi bá wọn sọ̀rọ̀ tí ò ní máa túmọ̀ sí pé à ń fi ọ̀rọ̀ wọn ṣe updating tí ò ní máa túmọ̀ sí pé à ń tú àṣírí wọn à ń fẹ̀dí wọn síta à ń yẹ̀yẹ́ wọn